أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn títí ìdíjọ́ gbéǹde alkiyama abẹ́ ọlọ́run kó máa ṣàlékún àgbọ́yé ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ilé ìtúni fíkú kíláàsì wa níbi tá a ti máa ń ṣàlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ nípa àwọn àkàmù fìkìhíyà àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú gbígbẹ́sìn wáyé níbi tí a dé part thirty three láti dúró lọ́sẹ̀ tó kọjá eléyìí ni part thirty four yóò jẹ́ part thirty four àti àwọn àkàmù awọn àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìrun eléyìí ni apá kẹrìnlélọ́gbọ̀n tí yóò sì máa jẹ́ arkanu àti pillars of islam part three àlàyé tá à ń lọ torí ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa òun ni àwọn orígun ọ̀run àwọn orígun ọ̀run tọ́já sí wípé tí ọba ti sí nínú ọ̀run ìrun ò ní ńlá làáfíà níwájú ọlọ́run a ti ṣàlàyé tó pọ̀ nípa alkiyam kádúó kírun lilqadir fẹni tí ó bá lágbára àti yanjú eléyìí àwọn mọ̀sáìlù tó jáde lábẹ́ rẹ̀ náà níwọ̀nba tọ́lọ̀ ń fún wa ṣe àti ṣàlàyé ẹ̀ nígbà tá a ṣàlàyé lórí n tó ní ṣe pẹ̀lú alkiyam àwa bọ́ sí Allahu akbar alákọ̀ọ́kọ́ tá a máa ń kọ́ ṣe nínú òun tó já sí pànàbí sallallahu alaihi ó ti jẹ́ kó yọ pé miftahu salat atuhur máa ń sí ní tá a fi gbogbo nǹkan lé ayé dé wọ̀ òun tá a sọ pé akbar àti kóònù ayé àti wọ̀ náà rán báwọn òun náà ni takbiratul ihram wa tahliluha at-taslim ní tá a fi sọ gbogbo nǹkan tó dé wọ̀ ǹdẹ̀ tó padà ní nínú a ti sọ àwọn mọ̀sáìlù tó jáde àti gbogbo eléyìí kọjá èyí tó tún wá kù pé àwọn àáfàá ní lórí tekbiratul ihram ká tó bọ́ sí salis ká tó bọ́ sí orígun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn orígun kan kẹta nínú àwọn orígun tí ọ̀rọ̀ márùn-ún yanjú mọ́sálẹ̀ lè labala akbar alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe yẹn àwọn àáfàá ní lelekọdịrị ali ha feribolo allah akbaruta amankoshi tafiwonrụnye awon onimima won ni ole tokola laafia abe kojepa wa fi gbolo nto yato si larubawa wi eyi ta anya ju kain nejejo feyin te ba n ba wa lo ohun ni oro saale lo gbolo mi to yato si allahu le ulama opolopo awon onimima ibi tí wọ́n lọ ọ̀rọ̀ wọn yẹn ló sì lálàáfíà òun náà ni pé gbólóhùn tá a fi máa wí àtẹ̀kbírọ́tò lè rọ̀ òun náà ni ká ní Allahu akbar Allahu akbar ọlọ́run tóbi bó ti ẹ̀jà sí pé a tún rí bẹ́ẹ̀ bí ìmáàmù Ṣàfi'í sọ pé Allahu lè akbar Allahu lè akbar ṣùgbọ́n ọ̀rọ̀ tiwọn yìí náà kò rinlẹ̀ tó èyí tó rinlẹ̀ náà ni ká má fi alifa sí akbaru yẹn ká ní Allahu akbar ìyẹn náà ní sẹ́sẹ́ àwọn onímọ̀ sálàfan wà kọ́láfan nínú àwọn tó ti lọ àtàwọn tó tún ń bẹ láyé ṣùgbọ́n màmá àbúrò àní fan táwọn ti ẹ̀sọ́ yàtọ̀ sí gbogbo eléyìí àwọn ní gbogbo gbólóhùn tó bá ti lè túmọ̀ sí páǹsọpọ̀ lọ́n tóbi àbá ń sáfọ̀mọ́ fọ́lọ́hún àwọn láàlè lò ó àwọn fẹ́ máa fi wé bí bàtà fẹ́ bẹ̀rẹ̀ kútúbà tó póríṣiríṣi gbólóhùn tó bá ti lè mú àyìn ọlọ́run à ń dúpẹ́ fọ́lọ́run à ń sẹ́yìn fọ́lọ́run wá a lè lò bí kútúbà bóyá kútúbà jimá àbí kútúbà ìdí ṣùgbọ́n eléyìí ó yàtọ̀ rárá Imam Abu Hanifa ní ọ̀rọ̀ tiwọn àwọn láti sọ pé Allahul azim Allahul kabir Allahul jalil subhanallah alhamdulillah Allahu azza wa jal Allahu jalla wa gbogbo tó wá tà ti báwọn tí ó sọ pé à ń tọpọ́ ọba ńlá lọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run àwọn láàlẹ́ fi bẹ̀rẹ̀ irun nkẹfẹ̀ bẹ̀rẹ̀ akẹ́sẹ̀ kàámọ̀ tán nkẹ́ni Allahul azim jama àwọn àfa lọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni so ti yé ní ìsìn so ìtòrinlẹ̀ náà ni tá a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá yẹn Allahu akbar èyí tá a wá fẹ́ yanjú ní ìsìn òun ni ká wá wí pẹ̀lú èdè mi bóyá ká wí pẹ̀lú Yorùbá àbí pẹ̀lú English àbí pẹ̀lú French àbí pẹ̀lú Haúsá àbí pẹ̀lú Igbo àbí pẹ̀lú German àbí pẹ̀lú àwọn èdè míì tí ń bẹ láyé so kí Yorùbá ọkẹ́fẹ́ kírun sìn kana jama ya sekama o àwa sekama Lárúbáwá allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah àwọn sekama parí abáfẹ́ kí wọ́n ya istawu tarosu wa atadilu ẹ̀tọ́ sáfù ẹ̀yin mùsùlùmí wa ni ọlọ́run tóbi àbí allah is great àbáwọn èdè míì tó bá tún lè tú allahu akbar àwọn àáfàá lélẹ̀ iná làlàáfíà àyèfẹ́ èdè míì wì hmm, alanti islam fi unique tí islam fi wà universal tó fi jẹ́sìn gbogbo ayé tó jẹ́sìn tó dá yàtọ̀ èèyàn ọba jẹ́ yorùbá ọba bá jẹ́ bẹ́rìbẹ́rì kó haúsá kó jẹ́ kọjọ́ kó jẹ́ ọmọ ìna kọjọ́ jẹ́ ọmọ kó jẹ́ ọmọ ìbò aláwọ̀ funfun sọyẹ kó jẹ́ nítorí ó jẹ́ láyé ara ń tẹ̀sìn wa fi unique nìyẹn èdè kan náà la fi ń bọ́ lọ́hùn wa sọ̀rọ̀ ẹni tí ọ̀gbọ̀n lárúbá gan ọ̀sán Allahu yọmọ fatia yọmọ sùpàmọ́ rọ̀bí àlà ọ̀dín yóò máa ya, á yá yọmọ sùpàmọ́ rọ̀bí àlà àlà kálukú wa ti há àwọn nǹkan kéékèèké tá a fi máa wá ìyọ̀nà ọlọ́run àáfàá láàlè fi èdè míì wí ìyẹn ni tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tọ́lá nàbí ní sọ lúkà máa ń rọ àìtùmú ní usọ́lì ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣeré mi ànábì tí mò ń kírun ànábì ò fi èdè míì kírun rí tọkọjá gbólóhùn Allahu akbar àáfàá lẹni tí ọba mọ̀ wọ́n ní wàá mọ̀ ghayru lọ́kọ́dìr alátẹ̀kìbìrì bẹ̀rẹ̀ àròbíyà fàlíwájibọ̀ àlẹ́ ìta àlùmọ̀hù ẹni tó bá já sí pé bóyá ìfẹ̀gbà síláàmù ni kọ̀wá tí ìmọ̀ la ṣe ń wí yọ́ lọ kọ́ ni ìṣẹ́jú mélòó láti kọ́ Allahu akibaru Allahu akibaru tó dà tí ọba ìkírun jẹ̀mọ́ lẹ́ẹ̀kan ẹ̀mejì yóò ti máa ń jásí ń wí torí náà ká má fi èdè míì wí àwọn tó bá fẹ́ mú ẹ̀sìn tán fẹ́ sọ di ní tí ó rí yẹlẹyẹlẹ wọ́n wà ní ẹ̀sìn bí Allahu Akbar ànábì ìjọba lárúbáwá ni pé lárúbáwá nìkan kí wàlùjá náà yorùbá náà lè wàlùjá náà ìjáwá náà máa fi yorùbá wí so ìdá ẹ̀sìn rúlé léyìí ara ń tẹ̀sìn wá fi ní uniform uniformity uniqueness and universality àwọn nǹkan yìí ń bẹ lára slang pé ẹ̀sìn ní tó bá jọ mẹ́sìn tí èsà dáadáa lẹ̀ á ti rí i pé bẹ́ẹ̀ sìn sí ni a ṣeré á dẹ̀ rí pọ́ kárí ayé bẹ́ẹ̀ kìí ṣe pọ́tọ̀ ní tá ṣe ní nàìjíríà ọ̀tọ̀ ní tá ṣe ní amẹ́ríkà ọ̀tọ̀ ní tá ṣe ní kuwait ọ̀tọ̀ ní tá ṣe ní saudi àbí egypt rárá torí pé sìn ọlọ́run ni torí náà èdè lárúbáwá òun la fi máa wí kámọ́ wá sọ pé allah is great nígbà bá sọ pé allah is great náà ó tọ́ka fatia náà léèbò tọ́ba ní ọlọ́run tóbi nígbà tó fẹ́ kírun náà bàbá sọ pé lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àsákẹ́ ọ̀run nígbà tó dé naa náà sẹ̀mí Allahu liman hamida ọlọ́run lọ́mọ ẹni tí ń jọ́sìn fóun lódodo nígbà bá dé rùkú náà ó tún ṣe àdúrà rùkú náà ní Yorùbá jẹ̀mọ́ tàkálùfù gan wà ń bẹ ìlà wàhálà ẹni lọ́rùn yọ wà ìwọ̀nba tán ní àfisín lọ́n kìí ṣe ń tọ́pọ̀ jamaa àwọn tá a fẹ́ fi sin lọ́hùn kì í ṣe ń tó gbà wá lásìkò tó pọ̀ àwọn àáfàá láàlọ́ ọkọ ni àti kó lórí tó lè rọ ẹjẹ́ abọ́ sórí orígun kẹta nínú àwọn arkanu sọlá àáfàá ní kìrọ́ àtúlẹ̀ fàtẹ́hà fi kúlè rọ́kà á asorígun kẹta tí tala tí ò gbọ́dọ̀ míìsì nínú òun náà ni kíka kíka suratul fatiha àáfàá níbi gbogbo raka every unit of salat òun láti máa ka fatiha fardon aw naflan yálà ìrun ọ̀ranyàn ni o àbí ìrun náfìlà àṣegbọrẹ tí èso ọ̀ranyàn jahriyatan kanat aw sirriyatan àáfàá ní ìbáà jẹ́ ìrun tá a máa kéwu rẹ̀ sókè. So àbí òun tá a máa kéwú jẹ́jẹ́ ọ̀ranyàn ni a gbọ́dọ̀ ka suratul fatiha orígun kan ló jẹ́ nínú orígun ìrun àáfàá ní ibẹ̀ wàyílé ìzáàbà asáòrì wà malik wà ṣàfi wà hamad filimashur ani wà wà marwiyan umar bin al-khattab wa usman bin abil as àáfàá nírú tá a sọ yìí náà nà gbà wá lọ́dọ̀ àwọn àáfàá tá a dá akọ wọn yìí bí ìmáàmù wa sáórì bí ìmáàmù wa màlìkì bí ìmáàmù ṣàfi bí ìmáàmù amadu nínú tọ́hàn lọ́dọ̀ tiwọn náà kódà wọn gbà lọ́dọ̀ àáfàá wa umaru ọmọ khattab ọlọ́mọba níyọnu sí wọn àti àáfàá wa usman bon abilaas àáfàá ní kílẹ̀rì tí àwọn onímọ̀ lò lórí pé ànífàá tí àṣẹ orígun kan pàtàkì ni tí ò gbọ́dọ̀ mọ̀ sí nínú ìrun àdífì alákọ̀ọ́kọ́ òun làdífì àfàwà Ubada bọ́nù summit radiyallahu anhu àfàwà Ubada ọmọ summit wọ́n nípa nàbí sallallahu alayhi wa sallam anna nabiyya sallallahu alayhi wa sallam qala la salata liman lam yaqra bi fatihatil kitabi wọ́n nípa nàbí sallallahu alayhi wa ó nífẹ̀ẹ́ rẹ́ni tí ọba kafa tí a kò run fún hadith imaamu Bukhari àti Muslim àti àwọn míì nínú àwọn onímọ̀ òun ni hadith yìí hadith yìí ti jẹ́ kó clear ẹ̀ ń bá ti lè sọ orígun kíka fatia nù ìran rẹ̀ ò ní àlàáfíà níwájú ọba tí ń jẹ́ Allah nínú hadith mi eléyìí tí ìmáàmù wa abu rà kọ́lọ́n kó bá níyọnu sí wọn tí wọ́n gbà wá wàlá hadithu mukharrajun fi sahih alimami muslim wa abi dawud wa nasa'i wa tirmidhi wa ibn majah wa ghayruhum hadithi tààfà wa abu rira náà ọlọ́run bá níyọnu sí wọn èyí tí àwọn àfẹ́ẹ̀sìn bíi imam muslim àtàwọn míì náà gbà wá wọ́n nípa nàbí àsálàm anna nàbí sallallahu alaihi wasallam qala man salla salatan àfẹ́nitọ́bẹ̀ẹ́lẹ́ lọ kírun kan irọ́ yìí lamu yẹ́kọ̀rọ̀ àfíà bí fatiha til kitab wọn wá ka fatiha nínú ọ̀ràn yìí fa iya khidaj iya khidaj iya khidaj ghairu tamam àṣehùn yìí ìrun àbújẹ́ ń jẹ́kù ni ìrun abirùn ìrun aláàbọ̀ ara ni ìrun tó já sí pé ghairu tamam ìrun tí ò pé ni ìrun tí ò dá pé. Hmm? ìrun tí èso didi lọ́dọ̀ ọlọ́run òun ni. àṣewà sọ̀láàtù náà kíso láti sẹ́mọ̀ sọ̀láàtà ní hakíkọ̀ àáfàá nírun tó bá dínkù tí ò pé sáwà pé léèyàn nírun lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá léèyàn nírun torí pé yẹn ò ṣe kí ni o yẹn ò pé àwọn orígun tó yẹ kó tá a sì gbọ́dọ̀ ṣọ́ra gbogbo ẹni tí èèbá ka nínú ọ̀run kó gbà pé rukunun muhimmun jiddan min arkanu sọlá orígun kan tó pàtàkì nínú orígun ọ̀run òun ló ní tọ̀hún òun ló ṣe kíní o òun ló ti yọ sọnù ká ṣe àkíyèsí eléyìí dáadáa àáfàá tá a lọ wo rìwáyà àdìsí àfàwà rìfáà àbúnà hadith dáhùn fáwọn kè ní hadithu almusi usolata ẹni tọ́já sí pé ó kírun rádaràda kírun rẹ̀ tó kírun lọ́nà tó burú tọ́jẹ́ pọ́nà tí ọ̀gbà dá ló gbà kírun tánàbí sallallahu alaihi wa alihi wa sallam tó wá ń kọ̀rẹ́kì ẹ̀ tó ń sọ ọ̀nà tó dáa tí yóò máa gbà kírun fún un nínú hadith àwọn àáfàá máa ń lo hadithi púpọ̀ torí àwọn kókó kókó tànàbí kọ nínú òrun àwọn kókó tó jẹ́ pé tí ọba sí nínú òrun ọlọ́run ní gbà hmm? ní ọlọ́run ní gbàrún lọ́wọ́ èèyàn kí ló wá wà ń ara tó wà ní àdífì yẹn ni pé súnmọ́kra bí umil quran súnmọ́kra bí mashed anabi sallallahu alayhi wa sallam ó ní yìí ka umul quran iya quran òun náà ní suratul fatiha tó bá tún wa mọ̀ tó bá to wù ọ́ tọrọ to tó mọ̀ nínú kùránì tún kà pẹ̀lú ẹ̀ àáfàá Imam Abu awon lo si lọ pe pé ìwáyà na náà tẹ̀lé wàhùwà riwáyà an ahmad wa mi ahmad bin hanbal ìlà annal fatihata láàyàtà àyàn kìrọ̀ àtúhọ àwọn oníṣẹ́ rí ó ti ẹka fatiha gan kìí ṣe ń tá lè pè lójúlówó lọ́dọ̀ tàwọn hmm? àti wípé lọ́dọ̀ tàwọn o téèyàn ọba ka ti ara ka náà wọn ló ti tó. wọ́n lẹ́rìí táwọn ẹlòmíràn lọ́rọ́ ní fákọ́rọ̀ wú máa ta ya sáró mi náà lu Qur'an wọ́n lọ́lọ́ ní ẹ̀ka tó bá rọ̀yìn lọ́rùn nínú Qur'an àwọn àáfàá wa ń dáhùn pé àáyà yìí ó lè túmọ̀ sí wípé anal mọ̀rọ́ dàbíhà àṣé nǹkan tán gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni pé alfatiha wà máa ta ya sáró máa ha àṣé ẹ̀ka fatia. àti ntọ́ba tó wá rọ̀yìn lọ́rùn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ka fáátì àtàn nígbà ẹ̀pọ̀ àti gbọ́yé látẹnu ànábì sàlá pé tí ka fáátì kò nírun yọ̀wọ̀ àtúmọ̀ sí pé lẹ́yìn ìgbà bá ka fáátì àtàn o tó ìtọ́ba tó rọ̀yìn lọ́rùn ìbá àṣẹ ni èèyàn kẹ̀ pé so ti yé ní fabi ayi ala aláyè rabi kò ma to ka bí ibà ni Allahu gba afa wàyà hatamil àná ànázàláti kọ́bílà nùzúlù lè fàtàhà àwọn àfa àwa tó wá ń ṣàlàyé lọ pé tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀ká láyé ayi ọlọ́run ti sọ kalẹ̀ síwájú kó tó sọ fàtìhà kalẹ̀ lẹ́ànà ànázàláti bí makata torí maka. súrà táyà yẹn wà ara àwọn súrà màkìyà ni súrọ́tù muzammil àyà twenty ló wà tá a bá dẹ̀ wo màkìyà tán ara àwọn súwárù màkìyà ni ara àwọn mọ́kàn chapters òun ni so àfáà ní tàbá sọ wípé lè ànásọ́lá bíi mẹ́kà wà nàbí ìsàsọ́lá bíi kìyàmì lẹ́yìn ànábì dẹ́ǹtì ọjà sípà nàbí ń kírun òru lọ́wọ́ ni. tó ó túmọ̀ sí pé kọjá pé kí ni o fanasahawu lọ́wù tààlà ní òbíà kọjá pọ̀ lọ́wọ́ apàdà fi parẹ́ tó a sọ wípé kéèyàn ka fáti àǹkọ́ o àáyà yẹn ò kì í sẹ̀rí takò àti pé níbi àdìsí níbi ẹni tí a ló kírun lọ́nà tí ó gbàdá ànábì sọ pé ikrama tàyà sárọ̀ máa kàmínà lùkọ́rán ọ̀yà kàńtọ́ bá rọ̀ ọlọ́run nù lẹ́yìn fatia. jẹ́mọ́ gbogbo eléyìí tá a bá ti gbọ́ yé kò ní fún wa ní problem wọ́n tún mọ àwọn ọ̀rọ̀ míì náà wà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn kò rinlẹ̀ tó mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú kó rí wípé òun ka fatia ni tó bá ti lè mú mùsùlùmí tó mọ fatia ká yọ wá ka fatia àwọn àáfàá lẹni tó lè mọ́jọ́ ọ̀ràn yẹn fún kì í ṣe pé kì í sọ̀ràn yẹn fún un ṣùgbọ́n jíjọ̀ràn yẹn yẹn ó ti ṣubú fúngbà díẹ̀ tá a bá rẹ́ nìkan tó jẹ́ pọ́ ẹ̀sẹ̀ gba Islam àbẹ́ni tó já sí pé bọ́lọ̀ ń ṣe dá kò lọ́pọlọ tó lè fi afáàtíà hmm? àwọn àáfàá láti rírì wàá yá tó já sí pé ẹ̀sẹ̀ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah akbar. wàlà haúlà wàlà kúwátá ilà bìlà nínú àdìsí àfàwà Abu Dauda táwọn àfọ ní hadith ẹ̀ pé hadithun hasan so ẹni tọ́já sí wípé kò mọ ìran kà hadith ibnu abi awfa òun ni wọ́n lọ́kùnrin yẹn ní ya Rasulullah ìnílá astateu èmi àná ìdá oníròjì sí ọlọ́run èmi tó ń wò yìí èmi ọ̀mọ̀ lágbára hmm?

wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah jama hadith abu dawud ni a rí pé tá exceptional cases irú ń tó ṣẹlẹ̀ condition tiẹ̀ èyí tá a fi àṣàwà ní kọ́mọ̀ sẹ́lọ̀n ni yóò sẹ́lọ̀n ń tó tún kéré ti ànábì sallallahu alaihi wa alihi wa sallam ìwọ tó bẹ̀rẹ̀ lè mú ọtọ́ ọmọ fatia wá ìtọ́ wà ní ka fatia so a gbọ́dọ̀ máa ka fatia torí pé kìrọ̀ ha tù ha rukunun muhimmun min arkani sọlá orígun kan tó pàtàkì ni nínú orígun òun lábala fatia yìí àwọn àfáà tó mọ́sálà ní ìwà kìrọ̀ atúlì basmala fi awwalil fatiha jama kíka fatia kíka bismillah níbẹ̀rẹ̀ fatia àwọn onímọ̀ wọ́n fi máa ra wọn lórí kíní dájú ẹ̀ hmm? taba'an likhtilafihim fi mas'ala hal bismillah rahman rahim ayatun min al-fatiha amla àfààní tọ́fà ni wípé wọ́n gbé ìyapa ẹnu lórí ìpìlẹ̀ sí bismillah rahman rahim ṣé àyà kan ló fatia àbí kéèsì àyà kan torí pé ńlọ bẹ̀rẹ̀ gbogbo súra kùránì àyàfi sórọ́tù bàrọ́à ìyẹn sórọ́tù tauba nìkan méjì irú ẹ̀ lọ́dẹ̀ ń bẹ nínú sórọ́tù namli innahu min sulaimana wa innahu bisimilahi rahman rahim allah ta'alu alayya wa tuni muslimin àwọn àáfàá ní mas'ala tó ń tọ̀wí ìlàtọ̀n khilafun tọ̀wí ìlàtọ̀n lórí ọ̀rọ̀ pé ṣé bísímìláì sáàyà kan ni nínú fatia àbí ké ṣùgbọ́n wọn kọ́kọ́ lórí pé bísímìláì o ọ àáyà kan ni sotiye nìsín nínú súrọ́tù námlì gẹ́gẹ́ mo sọ yẹn kì í sọ ọ wà nù àyà ṣùgbọ́n nínú fatia ara àwọn tán láàyà ni. ara àwọn tán ní kí ṣááyà ní lọ́fà tó yẹ pé ẹ bá rí àwọn fi fatia ṣe first verse verse nínú fatia wọ́n wà lọ pín àyà tó parí wọ́n pín sí keje wọ́n pín sí méjì bá fi ṣe àyà kan nínú quran ìyẹn àwọn quran tó wà lọ́wọ́ tá kan náà máa fatia kan àná kan nínú bẹ̀rẹ̀ fatiha jama ibẹ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ fẹ́ lọ so ẹ bá ti wá rí bẹ́ẹ̀ àṣé kíka fatiha tá à ń sọ yìí kó tó lè pé bisimilayi gbọ́dọ̀ wà níbẹ̀ mọ́sálà míì tó ń wà o sẹ́yìn ó tún kà jẹ́jẹ́ àbí èèyàn kà sókè tọ́rọ̀ ń bẹ́ẹ̀ náà àwọn àdìsí ní kẹta níbi afẹ́fẹ́ ìran kíkí ibi alihamudu wọn ti bọ́ tí ó ti wí sókè láwọn ọ̀run tó bá jẹ́ pé a máa ń wí sókè àwọn àáfàá ní pé ó ń náà wọn nímọ̀ ní pé ànábì máa wí jẹ́jẹ́ ni pé kè e wí sókè pé alhamdu ni ó ti bẹ̀rẹ̀ sí ní wí kè e wí sókè àwọn míì sì ní pé téèyàn bá wí sókè náà lábáṣà bíi ńgbà bá débi àwọn tó jọ bẹ́ẹ̀ wájú á tún máa fẹ́ ṣùgbọ́n tó kàn wá bíi ni pé tá a bá gbà pé bisimilahi suratul fataha orígun kan nínú orígun òrun a ka fatiha mọ́ nígbà tá a bá ti rí fatiha sáyà kan náà ẹni tó bá wá já sí wípé tó òun tiẹ̀ kò rí basmala sí àyà kan nínú fatia tá a dẹ̀ ráwọn onímọ̀ ńlá tán sọ bẹ́ẹ̀ tí ò bá kà á tó àní sọ pé fatia rẹ̀ lálàáfíà àdẹ̀ ní sọ pé òun rẹ̀ lálàáfíà so torí pé ọ̀rọ̀ tí mọ́sálà yẹn fi àṣà ọ̀rọ̀ pẹ̀ka ó sì fẹ̀ lórí ẹ̀ sòrò àwọn tó bá rí báyẹn kò nídìí láyà tájìlá tàṣà dòd kò nídìí káwá lemọ́ rẹ̀ ní lórí ẹ̀ pàápàá tó bá já sí pé ìmọ̀ òun náà ni kálukú fi ń sọ̀rọ̀ tí kò kì í ṣe àìmọ̀ kan so wàhálà àlàmì tá a fẹ́ establish bíi ni pé orígun kẹta nínú àwọn orígun tí ò gbọdọ̀ bọ́ sọnù náà run oníkàkà fatia bí ibn rahman a wà gbé látòrígun kẹrin lọ́sẹ̀ tí ń bọ̀ òun náà ni àròkù ká lọ rùkù wà tùmání náà tù fi àti ká farabalẹ̀ ń bi rùkù ibẹ̀ láti gbé lọ́sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́n kó sọ ẹ̀mí wa kójú wúlò fún àtàrà tẹ̀yìn tẹ̀ ń gbọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.